You buy Yoruba nation, no going back. We don't the police station now, live. Oh. Não vou embaixo, não vou embaixo, não vou embaixo, não vou embaixo. Don't go back. Don't go back. Don't go back. to Yoruba Nation now. The Nation now. They are trying all means to stop us, but we are not going to stop. We keep moving. Àwọn nísìnyí à ń lọ síbi kan wọ́n lè ti gba mọ́tò wa they took one of our car now we are there in the police station now àwọn ètò àti gba mọ́tò wa padà we are heading to the rally now. no good ẹ. Eh? Thank you. position now. ẹ no more Nigeria láti yín la máa ń kọ́ ya o wọ́n ti ṣe fídíò wọ́n ti ṣe fídíò ẹ ṣe fídíò evidence ni ẹ o ẹ máa ṣe fídíò. ẹ máa kò nídìí ẹgbẹ́ kẹ́nìkan ẹ̀sìn. àwọn statement release mọ́tò náà ẹ jẹ́ ní sùúrù ẹni sùúrù ẹni pẹ̀lú ìjọba ọ̀gá o. ogun à ń ṣe rálì wa à

The police guy is gone. One out, one out, one out ẹja wọn tó fẹ́ ṣẹlẹ̀ ẹja dáfẹ́. wọ́n káwá sáàrin lókùn ṣe láàrin ọ̀rẹ́ yín yín ìgbàdàn náà rí fífi ọ̀rẹ́gbò ọ̀rẹ́gbò mi ni ọ̀rẹ́gbò mi ni kọ́ńtúrà rẹ̀ lẹ́nìí. ọ̀rẹ́ dá òtẹ̀ ọwọ́ rí. ẹ̀sà sí ẹ̀kọ́ lélẹ̀ lóòrùn ẹ̀sà ó ń ṣe ẹ̀sà rárá ẹ̀ lè pick anybody. ẹ̀sà kò lè ẹ̀ nàìjíríà ẹ̀ nàìjíríà. àtẹ̀yẹwò ọ̀dọ́ lọ sí i. ẹ̀yin gba yìí o wọ́n fún wa kọ́kọ́rọ́ mọ́tò wa o làwa kọ́ àwa tí mọ́tò wọn lè ká ní. mọ́tò wa lè lóyún náà àwa la ní mọ́tò wa ní. Ah, ní sàn. Ah, àgbà ah, yóò gbé bá righteous. o ṣe ọdẹ. ẹ̀yọ́ pítà tẹ̀ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́. wọ́n gbélé lọ́dọ̀ wá ní sí Yorùbá lè sàn. wọ́n ti mú kọ́kọ́rọ́ lẹ́ka ẹjọ́ kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ yẹn ni kókó kọ́kọ́rọ́ travel out. We want to make Kilimanjaro. No! We don't want to travel out again. Yes. Yes. We want Yoruba nation. Yes. Yoruba nation. It's not a must we travel out. Yes. We want to survive in our country. Yes. We want to make it in our country. Yes. It's not a must we travel out to make yes. it. Yoruba nation. No. Yoruba nation. No. Enough is enough. No go back. No go back. No go back níbo kan náà gbé mọ́tò sí báyìí. ó ní mọ́tò lé lé wọn bá rí ní sí ẹni. ewu wọn lé lójú. léde dàbí wa àbí kéèkì ẹ wọn ní kẹtọ àwọn àjẹ. mọ́tò rẹ̀ dì náà gbé ọ̀nà gbà. kí àná pé o. ọjọ́ kan ló wà wájú bọ́sì. náà ní wájú lọ́wọ́ ayé wọn ti bàjẹ́ ìjẹkújẹ ìjẹkújẹ. We want to be in our land to make it níjẹ́ bàbá máa náà wà abẹ́ dá dúró àṣẹrú wá kò sí náà kò sómi títí ọ̀dá àwọn ohun èlò lọ sí skul kó wọn pé abẹ́ dá dúró àwọn obìnrin tó lọ́tọ́ gbogbo àwọn bọ̀dà wọn tó kàwé sí táwọn wọn sọ wọn àtàwọn onígá àṣẹrú wá abẹ́ kú lórílẹ̀-èdè Yorùbá abẹ́ kú lórílẹ̀-èdè four one nine lókè sọ four one nine àṣẹ Nàìjíríà mọ́ no more Nàìjíríà no more Nàìjíríà. Yorùbá nation. Now. Now, Yorùbá nation now. Àṣẹ rúmọ́, àṣẹ orílẹ̀-èdè Yorùbá nation, ká dá dúró káwọn lọ káwọn arómi káríná lò kárómi lò káwọn ọmọ wa educated nǹkan tá a fẹ́ nìyẹn a fẹ́ ṣàtúntò fúnra wa a fẹ́ rìsọ́tọ̀ a fẹ́ bọ́ kò ní jẹ́. náà mọ́ ìyà ti tó gẹ́ kò sí iná kò sómi ọ̀nà òda boko haram ń pa wá àwọn ẹ̀sìn ń wọlé àwọn bá dì ti kidnap wa wọ́n ń gbowó àfẹ́ mọ́ abẹ́ dádúró abẹ́ ọ̀gẹ́lẹ́sì ara wa àwọn ọlọ́pàá tó mú yàn tó gba mọ́tò kọ́ rìlísì ẹ̀ mọ́tò yẹn náà now. wọ́n ní símọ́tò yẹn. now. wọ́n ní símọ́tò yẹn. now. nílé bàbá wa láwa. bẹ́ẹ̀ni ẹ lè máa ará sí wa. bẹ́ẹ̀ni títí tí o gbádùn. bẹ́ẹ̀ni a ah, benefit àwọn tó ń wá láti ibi tó ti wù ọ́ ló ń benefit wa tó bá dé tó bá mú wọn àdé ẹ̀ǹdẹ̀ òde wọn máa rí wọn bọ̀ tó bá ti mú ọmọ Yorùbá bá ti mọ́lé wàá lọ sẹ́wọ̀n àwọn tí ó mọ̀ dí alọ́dún mẹ́jọ alọ́dún mẹ́wàá àfẹ́yẹn má afẹ́dájọ́ òdodo lórílẹ̀‐èdè Yorùbá nation. ó tó gẹ́. ó tó gẹ́ enough is enough ó tó gẹ́ àṣẹ Nàìjíríà mọ́ o ẹjọ́ o gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà nílé lọ́kọ́ ẹ dìde ẹ dìde ẹ yé ká owó lè wọ́n papọ̀ àṣẹ Nàìjíríà mọ́ o God bless Yorùbá nation. God bless Yorùbá nation now. One video, fídíò lẹ́yìn náà gbọ́. wọ́n fídíò aláyìí wọ́n fídíò Any risk, any risk, come on, my take, I'm gonna take it. Any risk, I'm gonna get your money today. I'm gonna lay you. Wọ́n ti lọ́wọ́ tó fẹ́ sọ ọ́ fídíò ní wàhálà fídíò. Ẹ fídíò kó mọ nǹkan tó bá wẹ́ Hello. Hello. Hello.